الحمد لله رب العالمين الحمد لله الذي جعلنا مسلمين وبين لنا كفران النصارى وغيرهم فقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال جل قدرته لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وقال جل قدرته ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام وقال الله سبحانه إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى ولا تفسدوا قولكم لا إله إلا الله لأن مشاركة النصارى مشاركة النصارى بأعيادهم تفسد قولكم لا إله إلا الله لأن هذه الكلمة لها سبعة شروط كما سأبين في هذه الخطبة إن شاء الله أدعوكم الله وبعوا ọba tó tó ọpẹ́ gbà ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí ó ṣe wá lẹ́ni tó dákàmà ó ṣe wá lẹ́ni tó gbàfà ó ṣe wá lẹ́ni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run pẹ̀lú bí a ṣe lágbára ma adúpẹ́ fọlọ́run ọba mọ́ lóore ọlọ́mọ ọba lẹ́kẹ̀ẹ́ lọ́kọ́mọ́ sì wá lọ́nà adúpẹ́ fọ́lọ́mọ ọba lẹ́ẹ̀kan sí ọba tó yẹ pé ó fi mọ̀ wá ó fi yé wa nípa pé àwọn nẹ̀tọ́ àwọn nẹ̀tọ́ ọ̀rọ̀ tá ń pè wọ́n ní kọrin yó tàbí kiri yó àtàwọn akẹgbẹ́ wọn ọlọ́run fi hàn wá pé kèfèrí ni wọ́n ó sì ṣàlàyé fún wa nínú àlùkò à ń dẹ́kun rẹ́rẹ́ láì mọye àwọn àyè díẹ̀ nínú ẹ̀ ọlọ́run bá sọ báyìí pé pápá wọ́n ti di kèfèrí gbogbo ẹni yóò ti bá ń pe Ìsá ọmọ Maryam ti bá ń pe lọ́lọ́run laqad kafara alladhina qalu inna Allaha wal masihu ibnu Maryam wọ́n ti di kèfèrí o àwọn tó bá ń pe ọlọ́run ọba pé ọlọ́run ọba òun ni Ìsá ọmọ Maryam ààyà yìí ń bẹnu Sūratu Mā'idah

mùsùlùmí ni ọmọ àwọn pé bóyá tọ́lọ́mọ bá sọ̀rọ̀ iná alukoran bẹ́ẹ̀ ni inú síwájú máyídà ní ayé àtẹ̀wòtítù rẹ̀ tọ́lọ́mọ bá ti sọ bẹ́ẹ̀ pé lákọ̀dé káfọ́rọ̀ lẹ́dí iná kọ́ọ̀lù iná lọ́ àtàrí ìgbàlá wọ́n ti di kèfèrí gbogbo ẹni tí bá ń pè mẹ́ta tí bá ń pọ̀ lọ́wọ́n ọba ní mẹ́ta ọmọ nínú sọ́ọ̀tù mọ́rídà bákanáà ní àyà 75 ọlọ́run bá ní pé mọ́límọ́ sí ìhògbónà mọ́ríyàmọ́ ìdà àrọ̀sù olónìí àlẹ́bí yìí sáà jẹ́ nǹkan káwọ́ bí èsì pé ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ kan lọ́jọ́ náà òjíṣẹ́ ọlọ́run kọ̀dẹ̀ kọ́ láti fi nǹkan bí ilé ọdún sọ àwọn òjíṣẹ́ ti lọ sáájú wọ́n ti wá sáájú ẹ̀ wọ́n ti lọ kódà tẹ́ẹ̀mà bàbàrà ayá rẹ̀ ọlọ́run bá ní pé wọ́n mú hú sí ìyá rẹ̀ òun ìsàlẹ̀bí ọlọ́run ìgbẹ́ni rẹ̀ lóbìnrin àtòwọn àtọ́mọ́ kàánà yá fúlà ní ọlọ́run bá mú èsì wá fún gbogbo ẹni yóò ti bá ń pè yín sáà ọmọ mọ́ríàm ti bá ń pè lọ́lọ́run pé àtìyá àwọn méjèèjì jẹun kẹsì lọ́mọ mọ̀dájẹ́ ìṣẹ́ jẹ́ mùsùlùmí ọba kìí jẹun kìí ṣùgbọ́n yín sá àtìyá rẹ̀ kàánà eléyìí lọ́fà tí ọlọ́run bá ti mú wá ní ìdájọ́ fún gbogbo ẹni yòówù tọ́ba yìí jẹ́ kéfèé rí papà jùlọ tó jẹ́ àwọn nìkọ́ọ́rọ́ wípé àṣà ikú wọn là ìmá wọlé ìlànà náà ọlọ́run bá ní pé nàdàdé na káfàrú min ahli al-kitabi wal mushrikin fi nari jahannama khalidina fiha dájúdájú àwọn tó jẹ́ kéfèé rí nínú àwọn tá a fún tíra àwọn tá a fún tíra náà ní jíù àti kírísítẹ́nì àti gbogbo àwọn ọ̀sẹ̀bọ lápapọ̀ inú nàìjíríà nẹ́mọ̀ ni wọ́n wọ̀ kódà wọ́n sì gbére ńbẹ̀ eléyìí ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni nígbàgbọ́ là ń pè mùsùlùmí ẹni tó bá tá ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ iná ẹni ìsìlámù rẹ̀ mẹ́hẹ̀ kí ọba àlejò ẹni tó ṣe fóun ọ̀rọ̀ rẹ̀ pé sínú tọ́wọ́ jẹ́ pé mẹ́sẹ́jì ní ànábì jẹ́ ọ̀dọ́ rẹ̀ yẹ̀wúdí lọ́jẹ́ ni nìsọ́rọ́ lọ́jẹ́ ni ọ̀wá nígbàgbọ́ tí wọ́n tó ń torí wa Muhammad sallallahu alaihi wa sallam àfikọ́ jẹ́ kan nínú àwọn tí ìpé yọ̀ wọ̀ná ìlà na náà na sáàbì àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ tó tó fìdí ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí ọ̀tá jẹ́wùsàn ọlọ́run ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run o orí tọ́lọ́run ọba ṣe fún wa tó ṣe wá ní mùsùlùmí yìí ká máa fi ṣàwádà ká máa fi ṣàwẹ́wà ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní kọ́kọ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní gbangba ọ̀lá tó fi lu qawlakum la ẹ má bàa gbólóhùn èyí tẹ́ ẹ fẹ́ ti wí òun náà ni gbólóhùn pé kò sẹ́ni tí ìjọ fìjọ sí lódodo àti ọlọ́run ọba àlá ẹ má bàa jẹ́ o torí ìmáa bá àwọn ọ̀nà sọ̀rọ̀ àtàwọn ọmọ ọ̀yá wọn ìmáa bá wọn jọ ṣe ọdún papọ̀ lọ́dún wọn tí wọ́n ń ṣe yọ gba gbólóhùn jẹ́ kí ń fẹ́ máa tó gbólóhùn la ilaha illallah lẹ́nu ọ̀tọ́ di mùsùlùmí o àfi kí àwọn májẹ̀mú méjèèjì yìí kóró papọ̀ mọ́ ẹni tí bá ń bá àwọn nẹ̀sọ́rọ́ àwọn christian tí bá ń bá wọn sọdún ó ti gba gbólóhùn la ilaha illallah jẹ́ torí pé yọ orúkọ sínú ọ̀kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí méjèèjì gan nínú àwọn májẹ̀mú tí bẹ fún gbólóhùn la ilaha àwọn olùmọ̀ sọ pé májẹ̀mú tí bẹ fún gbólóhùn la ilaha tọ́jẹ́ méjèèjì alákọ̀ọ́kọ́ ni alẹ́ ẹlìmọ́ ìmà kéèyàn onímọ̀ pẹ̀lú gbólóhùn yìí èyí tó ṣe pé ìnímọ̀ pẹ̀lú rẹ̀ ni pé kéèyàn mọ̀ pé gbólóhùn yìí méjì ni èèyàn gbọ́dọ̀ wíkan ọmọ wíkejì tọ́bẹ̀ ti wíkan tí ò wíkejì kèfèrí náà sì ni eléyìí ni òfin yàwá lẹ́nu fún pé ogun ẹni yóò tí ẹ bá ṣe mùsùlùmí tọ́bá wíta alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ kú ìhun tó ṣe lórílẹ̀ ayé náà ló kú lé lórí òun náà ni gbólóhùn la ilaha gbólóhùn la ilaha yìí kò sí sọ ẹ̀dí mùsùlùmí o àti kíkejì ọwá pé illallah agbọ́dọ̀ màmọ̀dájú méjèèjì ni wọ́n fi kọ́ wa pé tàbá fẹ́ fi kọ́ àwọn ọmọ ká máa rú gbólóhùn yìí papọ̀ lẹ́ẹ̀kan náà ká má sinmi láàárín ẹ̀ àgbọ́dọ̀ máa sọ bí kò sí pé káwí gbólóhùn yẹn náà aná àpé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn olùmọ́kọ́ wa títì wọ́n ní pé dábàá ẹni ń pọ̀ pàtàkì lọ́dọ̀ wa tánàbí wa muhammad sahara sọ pé lákínú mautakum la ilaha illallah ẹ fi kọ́ àwọn òkú yín gbólóhùn la ilaha illallah pé bá ṣe làkọ́nà rẹ̀ òun náà nípa máa wí méjèèjì ilẹ̀ tánà la ilaha illallah la ilaha illallah

èyí tẹ́ tó gbé àìmọ̀kẹ́ kó ọlọ́run bá ní pé fẹ́ àìlẹ́m annahu la ilaha illallah lọ́mọ́ wípé ọlọ́run ọba tó dá yín ọ̀sẹ́ni tí ìjọsìn tọ́ sí lẹ́yìn ọlọ́run ọba náà ìmọ̀ ni a gbọ́dọ̀ nímọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbólóhùn yìí káwọn ká nímọ̀ pẹ̀lú ẹ̀ ká mọ̀ tún báyìí wípé alákọ̀ọ́kọ́ là ń pè ní nẹ́sì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní ìsìbáà agbé gbogbo ìjẹ́ ọlọ́run ọba kó gbogbo anybody àwa ti àfihì ẹni tíjọ sí tọ́ sí lóhun nìkan àfihì sọ́dọ̀ ọlọ́run ìyẹn ló jẹ́ pé lára máa bó dàbí hakin sí wọ̀n lọ àwọn onígbólóhùn tó mọ̀ yìí kò sẹ́ni tíjọ sí tọ́ sí lódodo a gbọ́dọ̀ fi bí hakin sí nítumà kò sẹ́ni tí ìjọ sí tọ́ sí lódodo torí pé àwọn èèyàn jọ́sìn fún àwọn nǹkan ní ìtumọ̀pẹ̀ ìfésì pẹ̀lú òdodo ló fi jẹ́ pé ìnímọ̀ sí gbólóhùn yìí ọpàtàkì púpọ̀ ọlọ́run lọ́wọ́ mọ̀ye mùsùlùmí tí ò nímọ̀ nípa gbólóhùn yìí tí kàn wí lẹ́nu lásán àwọn kèfèrí tó ti lọ sáájú wa wọ́n mọ̀ tó wọn ẹ̀bà jẹ́ ló fi jẹ́ pé máa ń ṣòro fún wa láti wí gbólóhùn náà tí èyí ti kọ́ bá dénú ẹ̀mí wọn fún wọn tó wí ṣùgbọ́n wàtá wà láyé lónìí ẹlòmíì lè wí láìmọye ìgbà ṣùgbọ́n tí ò ní tìmọ̀ sí rárá ọlọ́run bọ́ bàlẹ̀ kẹrẹ́sọ̀ fún ọ náà yà ní pé ìlà mọ̀ ṣẹ́yìn dàbí náà afẹ́ni yóò tó bá jẹ́ pẹ̀lú òdodo àwọn olùmọ̀ọ́nù pé bí ha ìlànà ṣe ìdàlẹ̀ ìlànà ìlànà ẹni tí ò ní wọ ní ọlọ́run òun náà lẹni tó gbà lódodo gbólóhùn ìlànà ìlànà ìmọ̀ yìí òun ni ó jẹ́ pé gbogbo ọgbà yóò tí nǹkan kan bá fẹ́ kọlu láhìlá iná wa ìmọ̀ yóò jẹ́ nǹkan tó ti pé yóò dáàbò ẹ̀bọ̀ wa òní jẹ́ ọkọ̀ lòó òní bẹ́ẹ̀ ni onílé tẹ̀lú ní onírọ̀rùn fún wa láti tẹ̀lú lóró bẹ́ẹ̀ ni onírọ̀rùn fún wa láti sọ pé yèmọ̀jà ló kùn èyí tó ti fẹ́ á lọ wà rẹ̀ lọ́wọ́ lọ́bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tó ń fún ni òní jẹ́ ọ̀rọ̀ láti jẹ́ pé téèyàn wá bá wọn kẹ́gbẹ́ níbi gbogbo ọdún ẹlẹ́sìn yòówù tí bá ń sọ fóun tẹ̀sìn míì tó sí Islam kí wá ń sọdún rẹ̀ ẹni ọba mọ gbólóhùn la ilaha illallah tó nímọ̀ lórí rẹ̀ kò ní bá wọn pẹ́gbẹ́ lórí ẹ̀wọ̀n májèmọ̀ ẹlẹ́sìn tó bá la ilaha illallah òun náà ní aliyahí àmọ̀dájú àmọ̀dájú yàtọ̀ sí kéèyàn nímọ̀ tó yẹ kí alìmọ̀ náà fi ní ṣak wà wáyì èyí tó yẹ kó gbé kó iyè méjì èyàn lè nímọ̀ pẹ̀lú gbólóhùn kan tó tọ́ ṣùgbọ́n iyè méjì lè bá yìí pé èyí láwọn tí wọ́n wà ń jọ́sìn fún nǹkan mi ẹ̀ sí gbogbo wọn ni wọ́n wà wọ̀ ní ọ̀lẹ́rọ̀ pé gbogbo wọn lè wọ́n náà tí gbogbo ẹni bá tẹ́ gbàgbónà láìláìláà nìkẹgbọ́ ní ọwà lùjẹ́nà iyèméjì bá lọ ẹni yóò tọ́ bá nímọ̀ gbólóhùn láìláà ilọ́lọ́ ó ẹni yóò tọ́ bá jẹ́ ìpé pọ̀sẹ̀ntì tó sì gbà pé mi ànẹ́bí òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ láyé lọ́kọ̀lọ́ àbíhìmá àbùdónù ọ̀yọ̀ ṣáàkìfì yímá ìlà dákàlà jẹ́nà ọ̀wá ní pàdé ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn méjèèjì ẹrúsìn kan náà àwọn ẹrúsìn ọlọ́run yàtọ̀ sẹ́ni tí ń ṣe yè méjì níbi wíwẹ̀ yàtọ̀ tí ń ṣe méjì pẹ̀lú gbólóhùn yìí àyàfi kọ́ wọ àlùjẹ́nà ọlọ́run àdìsí ló jẹ́ ìfowópamọ́ pé yìí a gbọ́dọ̀ sí èméjì pẹ̀lú ẹ̀ léèyàn bá sí èméjì pẹ̀lú rẹ̀ yọ rọrùn fún un láti bá ẹlẹ́sìn míì kẹgbẹ́ ọdún rẹ̀ iyèméjì lọ́ba o gbogbo ẹni iyèméjì bá bá láti jẹ́ pé kí àgbàrá ẹlẹ́sìn mi ò gbé e lọ láti jẹ́ kí bí wọ́n ṣe ń pariwo ẹ̀sìn míì sí láti jẹ́ ọkàn ẹ̀jẹ̀ látara pé kó màmọ̀ dájú gbólóhùn la ilaha illallah ó lè e jẹ́ gbogbo ẹ̀ lọ àwọn àtàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alaihi wa sallam òun lórí àfàwà Abu Hurairah níjọ́ kan Abu Hurairah ń tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam kí tó fi Titi, padà tẹ̀lé títí díẹ̀ yìí gànà kan nínú sọ Bukhari àti Muslim ó ń sọ ọlọ́run bá wá sọ fún báyìí pé Abu Hurairah máa lọ man laqita min wara'i hadha al-a'iqa ẹni yóò tó bá bá pàdé lẹ́yìn gẹ̀rẹ́ tí mo wà yìí yẹ́ ṣọ́dọ̀ aláìláha ìlọ́lọ́ tọ́jẹ́lì tó pọ̀ sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run ọba àlá mùsẹ́ìsì nàbí ha ó ń ṣe ọlọ́run bá gbé gbólóhùn yìí wá lẹ́ni tó mọ àmọ̀dájú pẹ̀lú gbólóhùn yẹn mùsẹ́ìsì nàbí ha kọ́lébọ̀ tọ́kẹ́ rẹ̀ má mọ̀ dájú pẹ̀lú gbólóhùn àbúrò ẹ̀rọ gbọ́ gbólóhùn yìí inú ẹ̀ dùn pẹ̀lú pé a gbólóhùn tó da gbólóhùn yìí ó sì yípo ó sì ń lọ ó mọ orúkọ pàdé ẹ̀ níbo ni ó ń ṣe ọlọ́run ọba wà ọsọ bí tó ń ṣe ọlọ́run ọba wà níbo lọ wá ń lọ olóńṣe ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú gbólóhùn kan gbólóhùn wọn gbólóhùn náà ọba sọ gbólóhùn náà ó mọ̀ wí ní padà padà ẹ̀rẹ́ àbúrẹ́rọ̀ padà gbólóhùn yìí táwọn èèyàn bá lọ ṣiṣẹ́ tí wọ́n bá lọ ṣe nǹkan ẹ̀mí wọ́n fẹ́ gbára lé wọ́n fẹ́ gbára lé gbólóhùn yìí síbẹ̀ náà àbúrẹ́rọ̀ sọ pé ó ń ṣe ọlọ́run bá lọ́rẹ́ mi pẹ̀lú gbólóhùn yìí ó pẹ́ ni yóò tó bá ṣe ìgbà pé pọ̀ṣẹ́ sí gẹ̀ẹ́sì tọ́sí lódodo tọ́wọ́ mọ̀mọ̀ dájú pẹ̀lú gbólóhùn náà nínú ọkàn rẹ̀

ilé ìlọ́fà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún ẹgbẹ́ tájọ́ gbèdà lókè yáàmà wọ́n máa kó èèyàn ọgọ́rùn jọ nínú ẹgbà wà ní ẹgbẹ̀rún jọ ẹnìkan náà lọ́wọ́ rẹ̀ ọjà sábì jẹ́nà àwọn yòókù inú mẹ́ni wọn lọ ọlọ́dà kò jẹ́ káwá jẹ́nà lọ́wọ́ ilé ẹ̀kẹta tọ́ba gbólóhùn la kéèyàn gbólóhùn yẹn ọgbà alùmọ̀nẹ́sì alùmọ̀nẹ́sì èyí tó ìdàkejì kéèyàn takò kéèyàn gba gbólóhùn yẹn eléyìí ni ohun tí máa ń ṣẹlẹ̀ táwọn kèfèrí lójú ayá nàbí Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ́lọ́wọ́n bàbá ń sọ pé kí wọ́n sọ gbólóhùn la ilaha illallah tó filẹ̀ hò ẹ jẹ́rẹ̀ gbólóhùn náà wọn ò ní gbà wọ́n ti rọ́jò rẹ̀ ó jẹ́ kọ́lọ́wọ́n bọ́ sọ fún wa nípa àwọn pé innahum kanu idha qila lahum la ilaha illallah àwọn kèfèrí tí wọ́n bá sọ fún wọn pé kí wọ́n sọ gbólóhùn la ilaha illallah wọ́n sì rọ́jò rẹ̀ wọ́n sì gbéraga lé lórí wọn ò ní gbà wọn ò ní gbà torí pé ohun tí òjò wọn gbà náà ni pé ìtumọ̀ rẹ̀ wọ́n mọ̀ tó máa pé láàmà àbúdà bíi hakken sí wọ̀lọ́ kọ́sẹ́ni tíjọ ti tọ́ sí lódodo àfi ọlọ́run bọ́ bá àdá àwọn sì ń jọ́sìn fáwọn nǹkan ẹ̀mí tí wọ́n ń pè lólúwa ló jẹ́ kí ọlọ́run bó tún sọ nípa wọn ní sọ́tún sọ́ọ̀tì ife mba bá wọn nke àwọn gbólóhùn tí wọ́n sọ lẹ́nu òun náà ni pé àjáàlẹ́lẹ́ àlíhàtà ilahan Muhammad gbogbo àwọn olúwa awa yìí ọfẹ́ sọ ọ́ ẹyọ kan inna àdàlà ṣe ń ọjà tún tó gbé wá yìí ó ṣe nílé ohun tó gbé yìí gbogbo àwọn ọ̀sà wa di olúwa ẹyọ kan ó ṣe wọ́n ti rọ́dù pẹ̀lú gbólóhùn yẹn gbólóhùn la ilaha illallah yẹn pé la ma'buda bi haqqin illallah ọ̀fẹ́ sí ìjọ tuntun sí lódodo àfi ọlọ́run ọba ọba ọba àlejò ọlá nìkan eléyìí ẹni ọba ṣe rọ́dù rẹ̀ tí ó gbà tí ó ṣe qabulu la ilaha illallah yọ rọrùn fún láti jẹ́ pé kẹ́lẹ́sìn mi ò polongo ẹ̀sìn rẹ̀ kó pàtàkì kó tó yọ̀ sí ó sì máa bà lọ nírọ̀rùn àwọn àtàjẹ́ òsìn ọlọ́run nínú àwọn májẹ̀mú gbólóhùn la ilaha illallah ìta alágbàgbọ́ ni ó òun náà ní al-qabul torí pé gbígbà rẹ̀ wọlé yìí ṣe lórí àwọn alátá o èèyàn gbà tìṣẹ̀tìṣẹ̀lẹ̀ o ẹlẹ́ẹ̀kẹrin alẹ́kíyà kéèyàn jẹ́ nìkan tó ṣe pé yóò dìde lẹ́ni tó dàmúre gbólóhùn náà alìmọ̀nà fi bí sọ́p yàtọ̀ sáwọn tó ṣe pé wọ́n gbé gbólóhùn náà kalẹ̀ tó fi pé wọn máa sọ a máa sọ lórí ahọ́n wa eléyìí ló tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ́bí pé gbogbo ẹni yóò tí ò bẹ́ẹ̀ kírun ni o kódà àtúrí náà àwọn olùmọ̀ tí wọ́n ní mara àwọn ọ̀bá pé wọ́n bá jílẹ̀ yọká ọ̀wọ́ ni mara àwọn lọ́lọ́wọ́n bá rí gẹ́gẹ́ bá àwọn ẹ̀sìn mọ̀ pé àádọ́ta ni àánú àánú àánú tí ń bẹ láàrin Mùsá àti ànábìwá Muhammad sallallahu alaihi wasallam lójú wọn dínkù dínkù dínkù dínkù dínkù tó fi kún márùn eléyìí lọ fà àwọn olùmọ̀ fi dó lórí pé ẹni ọba kí mẹ́rin bẹ́ẹ̀ tí ò kí márààrún ó wà káàfin kò yẹ kó olóko pé kékeré náà ṣe yàtọ̀ sí àwọn míì tí wọ́n ní pé sísà àtẹ̀ǹkì ń kì ọyẹ ọlọ́dọ̀ ara rẹ̀ wọ́n sì mú wá pé kásàtìsẹ kápẹ́ kẹfẹ́rí ní mùsùlùmí ó lóojú kápẹ́ mùsùlùmí ní kẹfẹ́rí lọ. àlìmọ̀hẹ́ gbólóhùn yìí yìí máa wí wá níbi pa afẹ́ kírun àyíká àti máa wí pọ̀ gbólóhùn la ilaha illallah bàbá fẹ́ sàlọ̀lọ́ bàbá sàlọ̀ látà ṣẹ́dọ̀ la ilaha illallah àwì bàbá jẹ́ nìkan tí ipa bá ń pèrún àwì bàbá ń ṣe kọ́ ọmọ àwì bá a bá ṣe tàṣáwọ́dí bá ń tàṣáyá áwí tó fi fà á pé lódodo ẹni tí ọba kírun àti wígbólóhùn yóò jìnà sí púpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ṣe fún wọn ní tí ọba kírun jẹ́ kékeré ni wọ́n fi rọ́nà lọ́jà àwọn tó rí fún wọn ní kèsì kékeré lọ májẹ̀mọ́ ilé ẹ̀ka àtìsídẹ́kù bá a ti wá àwọn lórí àwọn wa tá a jẹ́ pé à ń sọ agbọ́dọ̀ gbà gbọ́dọ̀ dodo gbólóhùn yìí àlèmọ̀ náà sì bí lè kẹ́ èyí tó gbé irọ́ tó gbé jìnà

látọ̀kan rẹ̀ ló ti gbàgbọ́ lódodo ẹni ó bí ètè gbàgbọ́ lóhun yẹn gbọ́ ilà àbọ̀mọ̀ òlọ́hù alànà àfikọ́lọ́ àwọn oṣù iná kò sí ilé wọ̀ fún àwọn olùmọ̀ ní pé ẹni tí wọ́n ní gbàgbọ́ lóhun yìí gbọ́ lódodo kọ́ má ṣe jọsìn fọlọ́hun kọ́ má tó fi páńpẹ́ gbólóhùn yìí táǹpẹ́ pẹ̀lú rọ́ táǹjà níyàn irọ́ lọ́jọ́ lójú wa kò nítumọ̀ sí wa rárá eléyìí lọ́fà tó fi jẹ́ ọjọ́ pé mùsùlùmí ti ń ṣe owó wù lónìí ìmá gbàgbólóhùn la ilaha illallah wa jẹ́ pẹ̀lú májẹ̀mú rẹ̀ òun náà ní ká gbàgbólóhùn yẹn gbọ́ pẹ̀lú òtòtò májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà alẹ́kọ́lá ká sàfọ̀mọ́ gbólóhùn yẹn ìsàfọ̀mọ́ gbólóhùn yìí ibi tí aburú ti bá ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí jùnù láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá láwùjọ wà yìí àìsàfọ̀mọ́ gbólóhùn yìí ó jẹ wọn jẹ́ kéfèrí lọ́dọ̀ ọlọ́run wọ́n ń pe gbólóhùn la ilaha illallah kódà àwọn mi ò lè má pè ní ìrọ̀lẹ́ jùmọ̀jùmọ̀ náà bá lọ kùbọ̀rọ̀ wọ́n wí dáadáa lọ́lọ́mọ igbólóhùn tí wọ́n wù ọlọ́lọ́mọ igbólóhùn la ilaha illallah tí wọ́n sọ ṣùgbọ́n kò sí ìkọlá pẹ̀lú gbólóhùn yẹn wọ́n sàfọ̀mọ́ gbólóhùn yẹn níbi àìsàfọ́mọ́ rẹ̀ òun náà ni kí wọ́n tún mọ̀ pé kí wọ́n tún máa wò ó pé nìkan tún bẹ lẹ́yìn ọlọ́run táà tún bá bàrà ìyẹn lọ́fà tí àwọn olùmọ̀ sọ pé ẹni ọba ní àwọn àdìsọ́ kankan táwọn Súfí ní fọwọ́ kàfẹ́r kèfèrí ni ó torí pé ikọ̀ àwọn Súfí kan bẹ tó ti pé wọ́n gba wọn a máa sọ gbólóhùn la ilaha illallah ṣùgbọ́n wọ́n gbà pé àwọn tó jẹ́ àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù táwọn ọmọ yìí wọ́n lórí ju àwọn ànẹ́bí ọlọ́run ọba lọ àwọn tó ṣe pé ṣéhù ṣéhù ṣéhù táwọn gbàgbọ́ yìí kódà wọ́n lórí ju ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lọ kódà sórí inú wọn gẹ́gẹ́ tó sọ pé a ti rí inú wọn gan tó ṣe pé bí wọ́n bá pàṣẹ fọ́lọ́run ọba ọlọ́run bọ̀ gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ kódà a rí ilé ló jẹ́ pé ìtẹ̀ntà tó máa ń sọ gbogbo ìgbà ló fi rọrùn kọ́ wọ inú etí wọn ẹni ọba jẹ́ pé ó ṣe ìkìláṣù la ilaha illallah kò lè wọnú etí ẹ̀ láíláí ìpè Ahmad Tijani ń sàlàyé nípa ìgbà tó wà lórílẹ̀ ayé ìpè ibi tóun súnmọ́ láwọn ọba dé ẹni tó bá kú tóun bá ní pé kó má kú ọlọ́wọ́n bò tó bẹ́ẹ̀ kó ń tọ̀ wọn lọ kó ń tọ̀ wọn bó gbẹ̀mí ń tọ̀ wọn ó wá ṣẹlẹ̀ pé ọ̀kan náà àwọn ọmọ kan kú tí ìyá rẹ̀ sì ń bẹ láyé ìyá rẹ̀ sáwádọ̀ amọ́dá Tìjání pé á ọmọ mi malakumotu ma gbẹ̀mí ẹ̀ malakumotu gbẹ̀mí ẹ̀ owó oṣù rẹ̀ jẹ́ ókú ń gbọ́ ọlọ́gbà onílà ìpẹ́ yìí ni amọ́dá Tìjání wọn lọ bá gbéra ó dé sẹ́mi alákọ̀ọ́kọ́ ó bèèrè lọ́wọ́ àwọn màlàíkà tó malakumotu yà nísìn ló kó mi yìí o ó dé sẹ́mẹ̀ kejì ó dé sẹ́mẹ̀ kẹta wọ́n sàtọ̀ pé nísìn náà ló kó mi yìí tí tó fi di pé ó débi sájá sí ni mò ń tà ibẹ̀ lọ kámẹ́lá kó ni mo tù ma níbo lọ ń lọ àwọn tí mo gbẹ̀mí wọn ni ń kó lọ ọ̀dọ̀ ọlọ́run ọmọ kẹ́mbẹ́ńbẹ́ ọjà padà kò sì gbọ́dọ̀ kù mọ́lákù mo tù yarí fún ọ̀sẹ́ni tí ó gba gbólóhùn láàfin dáadáa gbọ́ pẹ̀lú ìsàfọ̀mọ́ gbólóhùn yẹn tí ó wàá gbàtẹ̀yìn gbọ́ láéláé pé ẹ́ irú àwọn ọ̀rọ̀ burúkú wo lélẹ́yìí amọ́dá sì já ní sọ pé alọ́mọ̀ kẹ́ńbẹ́ ọ̀dẹ́mi rẹ̀ padà mọ́lákù mọ́tù ọ̀yà wípé rárá o àsìkò okú ẹ̀ ló tó bí amọ́dá sì já ní bó ti gba àpò tó kó ẹ̀mí tó fi kó ẹ̀mí sí bó ti gbà á lọ́wọ́ ẹ̀ ọba fún mi dáalẹ̀ látara ẹ̀mí ọmọ kékeré yìí wọ́n ní gbogbo àwọn tó kú níjọ́ náà ní ìsìn ní gbogbo wọn tají sáyé ọwọ́ àṣẹ nìkan tó yẹ kó yọ gbàgbó lóhun láhìlá ilẹ̀ láògbọ́ tó fi àfọ̀mọ́ gbólóhùn tí ò ní mọ̀ pé à ó dàbí pé mo ṣìnà ó dàbí pé mo ṣìnà kìí ṣe ìsìláàmù ní tàǹtì ilé ìlọ́lọ́run fi yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ti ṣe súfírí tọ́lọ́run bá yọ wọ́n lónìí látara àwọn àsọgbọnùká tí ń bẹ nínú ìlànà náà tó ṣe pé kọ̀ bá ètò làákàrí tọ́lọ́run bá jogún fún wa mú ó jẹ́ kẹ́lòmí ó padà rí rò pé ah! ìlànà yìí ṣe ìlànà tọ́lọ́run táwa náà bá ti fura sí wọn mú tọ̀rí kọ ẹni tó bá jẹ́ wà ọlọ́run ọba gbogbo tọ̀rí kọ pátá ọlọ́run ọba òsì ní àtẹ̀lé tọ̀rí kọ ẹ̀yọ̀ kan tọ́lọ́run ní àtẹ̀lé òun náà ni tọ̀rí kọ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mo bá ń pè tọ̀rí kọ ní ìlànà ìlànà ànẹ́bí nìkan òun náà ní gbogbo ìlànà yòókù wọ̀dá tẹ̀tẹ̀bí òun ṣòbólà ọlọ́run ọba ní pé má tẹ̀lé gbogbo àwọn sẹ̀bíìlì sẹ̀bíìlì sẹ̀bíìlì kọ́mọ̀ bá á di fẹ́ wàá sọnù kú lójú ọ̀nà èmi ọlọ́run ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ń tẹ̀lé ìlànà ìlànà ìlànà wọ́n fi ìlànà ọlọ́run ọba lẹ̀ ṣíṣe ìlànà Muhammad sallallahu alaihi Muhammad sallallahu alaihi wasallam pé àlà ọlọ́run bá sọ pé ètí inú lẹ́kọ̀ọ́ àmì ẹ̀tẹ́ tẹ́ gbọ́ ọlọ́run bá nìkan ló ní ẹ̀sìn tó mọ́ kanga ó ń sọ ọlọ́run bá náà sọ báyìí pé nẹ́ẹ̀sì ẹni tó sorí tí ó sorí rẹ jù pẹ̀lú ìbá bẹ̀bẹ̀ ìbá fìpẹ̀ kí wọ́n gbà pẹ́ rẹ̀ kí wọ́n pè mí pé wá balágbájá sípẹ̀ wọ́n pè mí ẹni ó sorí jù náà àwọn èèyàn ni man ilaha illallah khalisan min qalbihi aw tọwà sọ pé gbólóhùn yẹn sọ yẹn ó sọ gbólóhùn la ilaha ọwọ́ sọ lẹ́ntẹ́ pé ó sọ kànga ó sàfọ̀mọ́ gbólóhùn náà kò fi nǹkan kan lú ọ̀tá nǹkan kan ẹ̀mí mọ́ òun nìkan ni tí ní ànẹ́bí ó ṣe tí wọ́n ní wá sí rẹ̀ tọ́lọ́run balẹ̀ fẹ́ lọ́yọ̀ fún mi láti náà inú balẹ̀ lè wà òun náà mọ́ gbólóhùn yẹn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gbólóhùn la ilaha illallah agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíín bẹ tó ṣe pé tọ́bẹ̀ gbọ́ gbólóhùn yẹn inú sì máa rún èyí nífẹ̀ẹ́ sí gbólóhùn yẹn kìí sì jẹ́ kẹ́lòmí ọ̀sọ́ àwọn olùmọ̀ sì kíyèsí gbólóhùn yẹn pé gbólóhùn tó rọrùn jù gẹ́gẹ́ bá nẹ́bí ṣe sọ fún wa nípa gbólóhùn la ilaha illallah ó ní pé gbólóhùn yẹn òun ni gbólóhùn tó ṣe fọ́ mọ́jù lọ́dọ̀ ọlọ́run òun ni gbólóhùn tó dáa jù lọ́dọ̀ ọlọ́run àwọn olùmọ̀ kíyèsí títí wọ́n ní pé gbogbo èdè pátá ní gbólóhùn la ilaha illallah lọ́rọ̀ ọlọ́run láti sọ kí lọ́fà wọ́n ní wọ́n tó fa náà ni pé àwọn kẹ̀lìmán àwọn òró àwọn ará àti pé pé máa ń kọ́ni lẹ́nu kò sínú gbólóhùn la ilaha illallah kò sí mbẹ̀ o lè bá sọ́ọ̀t o lè bá wọ́ìn o lè bá kọ́ o lè bá zọ́ o lè bá sọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ará àti yẹn táwa ní ọmọ pàpà yóò rúfo lẹ́sẹ̀ láà o lè gbá zayu gbogbo àwọn ará sí kò sí ibi gbólóhùn la ilaha illallah ó ti rọrùn tó ẹni ọlọ́run bá fẹ́ jẹ́ ọsọ ńgbà tí bá ń pọ̀ kàkà kú ní ojú orí sọ kọ́lọ̀ bá kó já wà nínú wa alimuhabba a la ilaha illallah tí èèyàn bá nífẹ̀ẹ́ sí gbólóhùn náà nínú àwọn májẹ̀mú gbólóhùn yẹn ni òun ni kéèyàn nífẹ̀ẹ́ sí gbólóhùn yẹn láti máa sọ ọlọ́run bá sọ fún wa náà lùkọ́ àrùn pé wà mí náà ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn man yattakhidhu min dunillah àwọn tó fẹ́ pé wọ́n mú lẹ́yìn ọlọ́run ọba àǹdáàdà olùbákẹ́gbẹ́ olùbákẹ́gbẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run àwọn olùbákẹ́gbẹ́ ìwà pọ̀ táwọn èèyàn mú ìbẹ́nu àwọn èèyàn tó fẹ́ pé òòṣà ni wọ́n jọ́sìn fún ìbẹ́nu àwọn èèyàn tó fẹ́ pé igi ni wọ́n gbẹ́ bí ère ìbẹ́nu àwọn èèyàn lè pé òkúta làwọn bàbàrà níbẹ̀ẹ́nà àwọn èèyàn tó yẹ pé omi ní tí wọ́n níbẹ̀ẹ́nà àwọn èèyàn tó yẹ pé èèyàn bí ẹgbẹ́ wọn ni pàápàá jùlọ látọrí ànẹ́bí wa àyínsá aléṣàlátù ọ̀sàlám tó ṣe fáwọn èèyàn mú ní àǹdáàdàmì ìdónilà wọ́n mú wọn lólùbákẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run bá tó wá jẹ́ oyé wa pé àwọn táwọn wí yìí yóò ṣe bú náà hùn kàkófèlà wọ́n máa ń nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pẹ̀yìn mùsùlùmí náà máa ń nífẹ̀ẹ́ ọlọ́run lé wọn máa ń nífẹ̀ẹ́ nkáyà wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀yin mùsùlùmí náà máa ń nífẹ̀ẹ́ ọlọ́run gẹ́gẹ́ bá a ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sọ́lọ́run ọlọ́run bá ní pé wọ́n lẹ̀bí iná àmọ́nú ṣùgbọ́n àwọn tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ṣẹ́dọ̀ ó bẹ́ẹ̀ lè lẹ́ àwọn máa ń jẹ́ nìkan tó yẹ pé ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba wọn máa ń pọ̀ jù àwọn olùmọ̀ ní pé ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba wa tó pọ̀ jù yìí látara gbólóhùn la ilaha ẹni yóò sọ bá gba májẹ̀ òun sábá jẹ́ pé méjèèjì yìí ń bẹ lórí rẹ̀ òun nìkan ni ó wà jùlọ ni ó wà tí ò ní ní ìkọ́kọ́lọ̀ nínú rẹ̀ dàrẹ́ sẹ́ńtì ni ni ó lọ ká má gbàgbé sọ́ba pé díjọ́ gbèdà lùkìyàmà gẹ́gẹ́ báwọn olùmọ́sí sọ nípa ọjọ́ gbèdà fún wa máṣà àyè tí wọ́n ti wájọ́ ààyè kan ní gẹ́rùlẹ̀ áúdí wọ wà. ọ yàtọ̀ sí ilẹ̀ tá wà yìí àti sẹ́mẹ̀ tí ń lókè wà yìí ọ yàtọ̀ sí ohun gẹ́rọ lọ́ba ìtọ́ fún anúṣọ́ sílẹ̀ yá pé ọ yàtọ̀ sí ààyè tá wà yìí ààyè náà nígbà gbogbo wa bá kọjọ ń bẹ́ẹ̀ ibẹ̀ wọn ti fún wa ní o ó gba àwọn ti gba tíra lọ́wọ́ tàbí gbà irú wọn là ń pè àwọn ti gba rìsọ́ọ̀tì wọn f9 ni wọ́n bá wọ́n wá lọ wọ́ iná wa ó ń sọ ọlọ́run bá sọ bí wọ́n ti wọ́ná fún wa fáwọn màláíkà tí ń bẹ nínú okùn tí wọ́n fi sọ iná okùn tí wọ́n fi sọ iná ọgọ́ta ni àwọn màláíkà tí ń bẹ níbi okùn kọ̀ọ̀kan 70,000 ni wọ́n tí wọ́n lọ wọ iná náà wá ká lè bá àmọ́ bí iná náà ṣe tó èyí máa ṣe bí àwọn ọmọ ìdí ènìyàn ìlú màláíkà kọ̀ọ̀kan rí níbi okùn kọ̀ọ̀kan màláìkà 70,000 ni wọ́n lọ fi wọ ìnáwá nígbà wọn bá wọ́n nẹ́dẹ́ gbogbo àwọn tó bá gba síra tí wọ́n lọ́wọ́ sí direct entry iná làwọn wọnú iná lọ iná wọn wọnú iná lọ ṣùgbọ́n gbogbo àwọn tó bá wá síra tí wọ́n lọ́wọ́ ọ̀tún àmì lọ́jẹ́ wípé ẹ̀yìn yìí ẹ wà lùjẹ́ náà ṣùgbọ́n nípele ìpele wa ni àwọn kan bẹ nínú wa

ìlà wà rídò àfi kárí pé ká gán ní ilé yẹn kárí gbogbo wa láàrin bí nàíjà náà ṣe tọ́ ṣùgbọ́n rírí tó ń kálukú orí ni ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn gbogbo àwọn kan bẹ tó ṣe pé ó ń sọ ọlọ́run bá ní pé wọ́n gba orí afárá sira èyí tá ń pè ní alijasiru ànẹ́bí pé ní jasiru fún wa bridge là ń pè bẹ́ẹ̀ bridge yìí wá ní ó wá sàlàyé fún wa kìí ṣe bridge tí mọ́tò máa ń gbà ó ń tí ọlọ́run bá ní pé ó tí ń rí ju irun orí lọ irun orí wa yìí afárá yẹn ó tí ń rí jù lọ ìwà tún yọ ju ikùn mú lọ ó tún wá mú lẹ́nu jùdà lọ bó ló ti wá rí làákàyèwò ògbé o ẹni ó bá nígbàgbọ́ tí là ń pè ní mùsùlùmí ẹni ó bá ká ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ láàmú rẹ̀ mẹ́ orí afárá yìí látọ̀ ìbẹ́nu wa ẹni tí ó kọjá ń bẹ̀ bí kí ọkọ̀ sára ó ti bára rẹ̀ lálùjẹ́ náà ló bó ṣe jẹ́ pé ọkọjá ń bẹ̀ yẹn náà hàn ẹ̀là ni yóò ṣe fi wẹ́rẹ́ ní ọmọ pé ọlọ́run àwọn mí ń bẹ ẹ tẹ́ fáwọn ọgbà bẹ̀ bí ẹni tó mọ ẹ fi sáré jùlọ ni wọ́n ṣe gbà bẹ̀ wọ́n sì jẹ́ nìkan ṣe pé wọ́n bẹ bí ẹni tó ń sáré lórí rẹ̀ lọ́rọ̀ tí wọ́n jẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe ń sáré bẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀lá náà yóò máa ṣe mú wọn sí yóò ṣe máa mú wọn sí yóò ṣe máa mú wọn sí ó ń ṣe ọlọ́run bá láwọn ní ọ̀la wọn kọ̀ sábì jẹ́nà àwọn ọ̀kẹ́ wa ń bẹ tó ṣe pé àwọn ní ọwọ́ máa wọ́n gbà bẹ̀ mọ̀kùdú ṣún ti ìhà àwọn padà wá tẹ̀rù sínú náà wà mùsùlùmí ni wọ́n o ṣùgbọ́n kí ló tí wọ́n fi kó sínú inú náà jahannama tá ń sọ yìí ohun tó fà náà ni pé gbólóhùn la ilaha rẹ̀ àwọn májẹ̀mú tó dé ọ̀mẹ̀ẹ̀ mùtàfẹ́ ló bẹ̀rẹ̀ o àwọn májẹ̀mú méjèèje tó dé kò rí méjèèje kò rí nínú yẹn òun lọ fà kó sáwọn ó lè jọ lọ́tí ó lè jọ ń sìnà ó lè jẹni tí yá ọgbọ́n múlé láńtà eléyìí ni ó tí ó fi padà di pé kọ́lọ̀ kọ́kọ́kọ́lọ̀ tọ́nẹ́wò náà ọlọ́run lọ́wọ́ ìgbà tí ó lò nínú nánà ọ̀sẹ́ni tọ́mọ àpọ̀lọ́run ọlọ́run májà bá wọn wọbẹ̀ ọlọ́run wà lùtẹ́nẹ̀ májà bá wọn wọbẹ̀ rárá ẹsìjá jẹ́ nìkan tó yẹ pé káwádìí ìtumọ̀ rẹ̀ a lè mọ bá ṣe máa wí ẹsìjá fi kọ́ àwọn ìyàwó wa pé ńgbà tí wọ́n bá ti ń kọ́ àwọn ọmọ kọ́ máa wí lẹ̀ kàná kọ́ máa máa wí la ilaha illallah la ilaha àrárá o ọmọ kékeré ó gba àkọ́kọ́ kò sì ní gba ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá ti sọ eléyìí ló fi rọrùn fún nífà tàbẹ́ tí ò sí ẹ̀sìn kí wọ́n sọ fẹ́ kú wọ́n lọ́ pé la ilaha bẹ́ẹ̀ kò pé illallah ẹni tí ọba sì pé illallah tó fi kú máa tẹ̀ka fìrà okùnkùn kèfèrí ni o ìyẹn ló jẹ́ pé gbólóhùn yìí gbólóhùn tó ipá máa wí papọ̀ ni nẹ́fìyà níwá ìsìbáta ó ti sìnkú síbẹ̀ àti gbogbo ohun táwọn èèyàn ń pè lólúwa tí wọ́n ń pè lọ́lọ́run àti sọnù àwọn afẹ́rin ilẹ̀ fi wọn ọba wa nìkan ṣoṣo la ilaha illallah wọ́n sẹ́ni tíjọ́ ti tọ́ sí lódodo èèyàn gbọ́dọ̀ dákẹ́ o téèyàn bí sọ tó fi gbẹ́mi mí máa tàkà tẹ́ra ó kúkú kèfèrí ni o àyàfi kó wí papọ̀ pé la ilaha illallah tó wí gbólóhùn náà papọ̀ lórí ahọ́n ọlọ́run dákun jẹ́ ọrọ̀ òfin mi àti ẹ̀ má sì jẹ́ kí la ilaha illallah èyí tà ń sọ ọlọ́run bọ̀ balẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أدعى قفوا لهم وبابا أتكتب فان نبي محمد صلى الله عليه وسلم كاتب طلبا رضي عن صحابه أتبع فان تقف في أقل تشوف في جيسا يعني láti má bá gbólóhùn la ilaha illallah wa jẹ́ èyí tó sọwájú abára wa nínú ìsìláàmù náà ni látara fáwọn òbí tó bí wa ó jẹ́ ká bára wa ń bẹ̀ tàbí ọlọ́run bá padà àánú ọlọ́run bá padà bá wa pẹ̀lú padà wọnú ìsìláàmù náà pẹ̀lú gbólóhùn la ilaha illallah pẹ̀lú gbólóhùn muhammad rasulullah tá a fi wọ́bẹ̀ èyí yòówù torí ọ jẹ́ ẹ má jẹ́ àbá gbólóhùn yìí jẹ́ òun lára àbá gbólóhùn ìyá àwọn tá ń pè ní kọrin yó tàbí kiri yó kò sí ìtì ọ̀bá wọn lẹ́jẹ̀ mú bẹ́ẹ̀. ìmọ̀ bá wọn kẹ́gbẹ́ ibi ọdún wọn èèwọ̀ lọ́jẹ́ fáwa mùsùlùmí àwọn sàláfù wa sọ pé ìdìtẹ́nibò ànẹ̀sọ́rọ́ fi ẹ̀yìndíhìn ẹ jìnà táwọn kírísítẹ́nì ó níbi ọdún wọn o báwọn sàláfù wa ti sọ́nù àfáwọn ọmọ òun sọ bẹ́ẹ̀ àbílẹ̀ ìgbìmọ̀ bá ti sọ bẹ́ẹ̀ àtàwọn míì pé ẹ jìnà sí wọn ẹ má bá wọn kẹ́gbẹ́ níbi ọdún wọn wọ́n mùsùlùmí tó bá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta ọ̀gbọ́dọ̀ bá wọn kẹ́gbẹ́ níbi ọdún rárá kí ni mo tẹ́rọ fi mọ̀ fún yàn bá yẹn kẹ́gbẹ́ níbi ọdún nínú rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tí ẹkọ́ dasọ fún ọdún wọn yálà èyí tọ́kọ̀ tún láyé ní àbí ìtòkùnjọ́ mẹ́wàá ọwọ́ alọ́wọ́ àtọ̀kan tí wọ́n ní ògbélọ́lé tẹ́lá àbí yóò ti nílé tọ́jẹ́ tuntun kí wọ́n ní ọlọ́wọ́ níjọ́ náà ọba wọn kẹgbẹ́ ni o má bá wọn kópa nípa rẹ̀ nínú bá wọn kẹgbẹ́ níbi ọdún wọn pé à ń jọ ń ṣe òun náà ní ìjọ máa kíra wa pa kó ọdún ọ gbọ́dọ̀ kí wọn fún wọn kó ọdún bí wọn bá kí ọ gbọ́dọ̀ dá wọn lọ́rùn eléyìí ni ìtìfáàfù àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àbábínú kọ́ yìí ló ṣe sọ ife àwọn olùmọ̀ ṣe ìtìfáàfù lórí ẹ̀ pé èèwọ̀ ní fáwọn mùsùlùmí láti jẹ́ pé ká kí ọlọ́dún mi ìkókó ọdún kódà èèwọ̀ ní fún wa fún ó kí wa pa kú ọdún wọn kájá wọn lóhùn torí pé sáàpẹ̀ tó yá ọdún ọdún ọdún mi ń bẹ tó ń ọlọ́run bá ní fún wa pé alẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam nígbà àwùkàmọ̀fà ọdún iléyá àtọdún túnú àwẹ̀ méjèèjì ọdún tí ń bẹ fún wa nù tó bá ṣe yàtọ̀ sí eléyìí ọ̀tọ́dún kankan fáwọn mùsùlùmí mọ́ àfi jímọ̀ tánàbí tó pè lọ́dún fún wa lọ tó pè lọ́dún kékeré fún wa gbogbo àwọn ọdún tí bá ń bẹ láyé pàápàá jùlọ bí Yorùbá ṣe máa ń wí pé gbogbo ọdún tó bá bá láyé ṣíṣe làá ṣe é wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọnú lọ́wọ́ ọ̀ta má bá wọn sọ rẹ́ o má bá wọn sọ rẹ́ o bèèrè o bá wọn kópa rẹ o ọ gbọ́dọ̀ kí wọn lọ́dún wọn ò sì gbọ́dọ̀ kí ọkọ̀ dá wọn lóhùn ọ̀rọ̀ tó lágbára ní ọ̀rọ̀mù lọ́dọ̀ tí wọ́n bí ọ̀rọ̀mù púpọ̀ ihun tó jẹ́ ọ̀rọ̀mù ni pé àwọn mùsùlùmí pọ̀ ó dà pọ̀ dáadáa alihamdulilayi rabbil alamin àwọn ìlú mi ń bẹ tó ṣe kó lè má tó rọrùn fáwọn má jẹ̀mù kan náà ní bẹ lórí wa tí wọ́n bá wá ní ọ̀rọ̀mù fún wọn bóò ló fẹ́ jẹ́ pé ìrọ̀rùn tí wọ́n ti wá rọrùn lọ́dọ̀ tí wọn tó ṣe pé wọ́n jọ ń gbénú lẹ́nu yàrá tó dojú kọ kiri yóò ní èyí tí ń kiri yóò sì ọyé sì sì lọ torí pé ẹ̀sìn fún tẹ́sìn ó lè máa wo kó lé bí mi máa rọ̀ eléyìí lé àbí bó lé yẹn ọgbọ́dọ̀ lò ó bẹ́ẹ̀ mo lọ́gà christian money máa retí gbogbo owó kí ikú ọdún gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ èèwọ̀ ni yọ́mọ lẹ́sìn rẹ tó tẹ́sìn tẹ́sìn rẹ dákú tó mú wá kan nù bọ́bá gbaṣẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run bó kàn ní sẹ́ni èèwọ̀ ni àgbọ́dọ̀ bá wọn kópa níbi ìmá tí wọn kú ọdún àbí wọn kí wa àdáwọn lóhùn nínú pé àbá wọn kópa ni nínú bá wọn kópa òun náà ni kó di ọjọ́ yẹn bóyá bọ̀tún la ilẹ̀ àbí ìjọ mẹ́wàá káwa ní ọwọ́ àgbẹ̀ kòkò kaná kálá ń dáná iná wò là ń dá ẹ̀ òun ní sí di ọdún ni àwọn ìyá máa ṣe bẹ́ẹ̀ o wọ́n tọ́ jẹ́ kí ní ọgbọ̀dọ̀ jó ń jẹ ẹjọ́ yẹn tọ́ bá fẹ́ rí ààrẹ kọ̀ǹtó débi kó gbé kòkò kaná ọlọ́hun dá ní ọdún pé gbogbo ọdún tọ́ bá bá ní láyé ṣíṣe làáṣẹ́ ọba gbé kòkò kaná ẹ̀fọ́ ń dá ní ọdún ọba wọn kópa lé o inú bá wọn kópa péyàn bá wọn sí ọdún wọn òun náà ni kí wọn ní owó pé à ah, ẹ̀yàn ọmọ mi ẹ̀ka lọ lọ́ba kọ́bẹ́kọ́bẹ́ fún wọn kọ́bẹ́kọ́bẹ́ ọbọdún wọn lọ́wọ́ lásìkò ọdún yìí náà ni kọ́bẹ́kọ́bẹ́ máa ń wà lásìkò ọdún yìí òun náà ni àwọn èyí tí wọ́n máa ń jù disco banga àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ àsìkò yìí náà ni má ìrà fọmọ rẹ̀ ra nǹkan ẹ̀mí fún ra súùtì fún eléyìí tó dé ìbáwọn ra àwọn banga àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ à wọn kópa bí ọdún wọn ni o a jìnnà sí nínú bá wọn kópa níbi ọdún wọn òun náà nìkan máa sẹ́ndì mẹ́sẹ̀jì kódà kọ máa kí wọn fún wọn kú ọdún kọ kẹ̀jẹ́ tó ọsá fèrè mú rẹ̀ bá kẹ títí à ń jẹ́ òórùn bí ká níbi ọdún náà ní bá lọ ọgbọ́dọ̀ jìnà sí o tọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bá wọn ni o nínú bá wọn kópa níbi ọdún wọn òun náà ní kọ mújọ ẹ lọ́jọ́ tó ṣe pé ìwọ ọgbọ́dọ̀ jẹ́ rí kò dáadáa on the one ìwà ise iṣẹ́ bẹ̀rẹ̀ àpọ́fẹ́ bí iṣẹ́ parí gbogbo ọdún inú rárá o tá ń pè lọ́dún fún ọba ò pè lọ́dún fún wa o bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pè lọ́dún fún wa tẹ wá ọdún yìí gan ní bẹ́ẹ̀nù ọ̀tà èyí sí lọ́dọ̀ àwọn torí pé ohun a máa ń sọ pé àwọn ẹ̀sìn tó ti lọ ṣáájú tó àwọn alólè wọ́n ti tọwọ́ bọ ìwé wọn wọ́n àwọn ọ̀kan ni wọ́n wọnú ẹ̀sìn yìí ọdún táwọn ń ṣe ni wọ́n gbé wọ ìyẹn ló fi jẹ́ kí fún yóò ti máa sọ ọ́dọ̀ lá ọdọọdún kò lè má sọ ó ti sọ lọ́dún yìí wípé àníṣe ọdún méjèèjì sí àwọn táwọn jẹ́ ń lọ́dún yìí kì í sọdún wa ẹni lè pè lọ́dún wa kó wá fúfú rẹ̀ níbo sí àwọn

ẹnu bí kíbi ẹnu àwọn àfọ́ lé lórí tó ṣe pé ọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ wọn òun náà ni pé àwọn ọlọ́dún wa mú gift wá tọ́yàtọ̀ tẹ́rin tí wọ́n pa fọ́dún bíi mineral bíi bíi bíi bíi tí kágbà ẹ̀bí ọmọ gbà ẹnu àwọn olùmọ̀ lori lórí ẹ̀ ọgọ́rọ̀ àwọn olùmọ̀ nípa àgbọ̀dọ̀gbà nígbà táwọn díẹ̀ sọ pé ọdún wọn bẹ ọdún òsì o tí wọ́n bá jẹ́ pé bóyá wọ́n mú gíftì wá bí wọ́n ṣe máa mú wá náà bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ nù wọ́n wá bọ́ sínú ọdún wọn wọ́n ní kò sí ohun tó burú ń bẹ̀. tẹ̀wárí méjèèjì náà ló wúlò àyè kọ̀ọ̀kan ti wúlò ní. ìgbà rí nǹkan tẹ́ pé ìyàwó pé ìgbà yìí bí kí wọ́n dáná ráìsì ńlẹ̀ ni wọ́n bá ha káàkiri wọ́n bá ha dọ́dọ̀ sí ẹ náà yóò dá o jìnà sí. jìnà sí pọ̀nmẹ́ ni wọ́n fi lé lórí wàrà ni wọ́n gbélé lórí ẹja ni wọ́n gbélé lórí kèé máa dínà sí máì jẹ́ ṣùgbọ́n èyí tó ṣe pé yóò bọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tẹ́lẹ̀ kejì lọ òun ni pé kó máa bá kọ́mpìn ṣiṣẹ́ àbóhùn bá ìjọba náà ṣiṣẹ́ gẹ́gẹ́ bá jùmọ̀ bí ṣiṣẹ́ lọ kọ́lọ̀ kọ́ba fọrúkẹ́ ààrí òṣìṣẹ́ ìjọba kẹntọ́ kọ lẹ́tà bá jùmọ̀ bí pé ẹ́ oṣù kẹtàlá èmi ọ̀gbá lówó oṣù sẹ́ńtúrẹ̀ ọdún mẹ́rin rẹ̀ àkọ́kọ́ tọ́kọ́ wọlé bóyá ó ṣe é pé bí ó ṣe é pé mà ṣùgbọ́n ó máa ń fún ọ lóṣùn ẹlẹ́ẹ̀kẹtàlá tí ó dá méjì ẹni tí bá ń gbọ́ hundred thousand yóò fún ní fifty thousand ìpè tó àparí ọdún yìí bẹ́ẹ̀ ni làwọn kọ́mìnì náà máa dé ìpè tó àparí ọdún yìí gbogbo ẹ̀yin kọ́sọ́mà wa a fẹ́ fún yín ní nǹkan báyìí pé àwọn ọjà tẹ́tí bá wa tà tẹ́tí bá wa tà tẹ́tí bá wa tà a fẹ́ fún yín ní èrè pé ẹ káre kẹtù lè bá múra títẹ̀sí òun náà lọ bọ́ ọ̀rọ̀ àwọn àfa kejì yẹn tá a bá ti gbàgbọ́ eléyìí ó dájú pé ẹ̀sìn wa ní ṣe jákujàku ẹ̀sìn wa ní ṣe rẹ̀hunrẹ̀hun a ṣe bó ti tọ́ àti bó ti yẹ ẹlẹ́ẹ̀kejì yẹn náà àwọn olùmọ́ ní pé ká má lọ bí fún àwọn tí wọ́n ní pé tí wọ́n bá gbé wá bẹ́ẹ̀ náà ó tún gbọ́dọ̀ lọ bí fún ọmọ wa kọ lẹ́tà ránṣẹ́ pé a gíìsì tọdún tí ń tọdún tẹ̀lé ọ̀fẹ́ mi ń tẹ̀mí ẹ wà ní fún ọ̀tọ́ jẹ́ mùsùlùmí. ìgbọ́n tí wọ́n bá pin ìkìn ọ̀hún ó béèrè fún lára tẹ́tọ̀ bá wọn ṣe ni wọ́n fi appreciate effort wọ́n bọ́ sínú ọdún wọn wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀ tó bá gbélé yẹn à ń bẹ lọ́nà kọ́ má burú fún ọ abẹ lọ́nà kọ́ lọ́nà balẹ̀ ká kó ṣàtúnṣe ẹnu kọ̀ọ̀ká wa ibi abá kù sí kó ṣàtúnṣe wa ń bẹ́ẹ̀ ẹ̀sìn wa náà ọlọ́run dákun bá wa ṣàtúnṣe rẹ̀ ká rí ṣe dáadáa bá a ti ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ọlọ́run dákun bá a ṣàtúnṣe ẹ̀sìn náà fún wa o yá rí ṣe kọ́mọ kanga tó fi jọ ti àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tá à ń ṣe dákun bá a fà bákà sí o òwò tá à ń ṣe dákun bá a fà bákà sí o ìlú lé lásìkò yìí àwọn ah, bóyá wọ́n kówó ńlẹ̀ ní bóyá bí ṣe ń jẹ lójú tèmi ní o bóyá wọ́n bẹ lọ́dẹ̀ yẹn yẹn mẹ́ra kówó wá owó dánù ló owó dánù ló ìwọ̀n bàtà tó wá rí nǹkan tó ga tó ga tó ga làátú fi ń rà àbẹ̀lọ́hùn ìrẹ́ ọlọ́run bá dákun ìpọ́njú tí ń bẹ nù ló dákun bá wa mú kó dákun bá wa mú kó dákun má jẹ́ ajá àmúká tó rí jẹ́ dákun má jẹ́ ajá àmúká tó rí mọ́ dákun má jẹ́ àdàmú ká tó rí náà o dákun má jẹ́ àdàmú ká tó rí wọ́ o dákun má jẹ́ àdàmú ká tó rí lò ó gbogbo bá a ti ń ṣe é díẹ̀ dákun bá a fèrè tó pọ̀ sí i gbogbo bá a ti ń ṣe é díẹ̀ dákun bá a fèrè tó pọ̀ sí i lérè bá wá gùn dákun bá a fàgbáìkà rẹ sí bá wà fìbò fún rẹ sí ọlọ́run àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn o àwọn tí ń bẹ ń bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń bẹ lé wọn bá jogún àlàáfíà fún wọn àwọn òkú ọ̀run dákun tó jẹ́ mùsùlùmí dákun bá wa jẹ́ sàkóńtì tó pọ̀ fún wọn àwọn tí ń bẹ nú ìyàlọ́ bá a wọn kó tí ń tẹ́nu kẹ́ bá sàlékùn kẹ́ wọn àwọn tó wá jẹ́ arìnrìn àjò ọlọ́run dákun jẹ́ wọn sọ̀ láyọ̀ gbogbo àwọn tí wọ́n ń banújẹ́ dákun bá sọ̀ banújẹ́ wọn bá sọ ọ́ dìdùnnú gbogbo àwọn tó ń sunkún lọ́wọ́ bá sẹ̀kún wọn bá sọ ọ́ dẹ̀rín àwa tá àwa ń dunú dákun má jogún banújẹ́ fún wa o àwa tá à ń rẹ́rìn dákun má pa wá lẹ́kún o gbogbo wa ọlọ́run à ń bí ọ ibi tí ìsì ń ẹ̀ta àró ti ń bẹ̀ẹ̀ nìkọ̀ọ̀kan wa dákun bá mú ẹ̀ta àró náà kó gbogbo àwọn olówó olówó dákun jẹ́ wọn máa lówó sí àwọn tálákà àánú wa dákun sọ̀wádọ̀ lówó sọ̀wádọ̀ gbogbo àwọn tọ́jọ́ lọ́rọ̀ ọ̀nù wa dákùnjẹ́ ọ̀pọ̀ sí lọ́ba wá pọ̀ ọlọ́dà òjò wọn máa nẹ̀ Islam lọ́ba nẹ̀ sínú Islam dákùn gbà á níjọsìn lọ́wọ́ wọn ọ̀bànà àkẹ́nà fífẹ́ ní àkàrà wọ́pọ̀